Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin ènìyàn wa. Báwo lòní ti rí? Mo kí wa wípé a kú ìkàlẹ̀. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ nípa alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Níbi tí mo ti ṣàlàyé fún wa wípé alífábẹ́ẹ̀tì kan ni èdè Yorùbá ní, tí ó sì jẹ́ wípé lẹ́tà márùndínlọ́gbọ̀n ló parapọ̀ di alífábẹ́ẹ̀tì náà. Mo ṣàlàyé fún wa wípé bí wọ́n bá bí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá, o ò gbọdọ̀ sọ wípé álífábẹ́ẹ̀tì márùndínlọ́gbọ̀n la ní, bí kì í ṣe kó sọ wípé a ní lẹ́tà márùndínlọ́gbọ̀n tó parapọ̀ di álífábẹ́ẹ̀tì kan ṣoṣo tí èdè Yorùbá ní. Mo ṣàlàyé fún wa wípé gbogbo èdè ló ní álífábẹ́ẹ̀tì tirẹ̀ gẹ́gẹ́ bí èdè Yorùbá ti ní, bẹ́ẹ̀ ni ti èdè Gẹ̀ẹ́sì àti gbogbo èdè ló ní tirẹ̀. Mo ṣàlàyé fún wa wípé èdè Yorùbá kò ní sí eléyìí tí Yorù tí èdè Gẹ̀ẹ́sì ní. A ò ní Q eléyìí tí èdè Gẹ̀ẹ́sì ní. A ò ní X eléyìí tí èdè Gẹ̀ẹ́sì ní. A ní V eléyìí tí èdè Gẹ̀ẹ́sì ní. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ní Z eléyìí tí èdè Gẹ̀ẹ́sì ní pẹ̀lú. Lónìí gẹ́gẹ́ bí mo ti sọ fún wa, a ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà nípa ṣíṣe àgbéyẹ̀wò àwọn ohun tí ó parapọ̀ di lẹ́tà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Àwọn tó parapọ̀ di álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ìsọ̀rí méjì ni wọ́n. Kí là ń pè ní ìsọ̀rí? Ìsọ̀rí dàbí ohun tí a lè pè ní ẹ̀yà eléyìí tó parapọ̀ di odidi. Kó tó di pé a ní ohun tí à ń pè ní álífábẹ́ẹ̀tì èdè Yorùbá Ìsọ̀rí ìró méjì ló parapọ̀ di álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Èyí fi hàn wípé gbogbo lẹ́tà márùndínlọ́gbọ̀n ta ní wọ́n wá láti abẹ́ ìsọ̀rí ìró nínú ìsọ̀rí méjì tí a sọ yìí. Àwọn ìró méjì tí a ní tó parapọ̀ di álífábẹ́ẹ̀tì èdè Yorùbá náà ni ìró kọ́nsọ́náǹtì àti ìró fáwẹ́ẹ̀lì èdè Yorùbá. Lónìí, ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò ìró fáwẹ́lì èdè yorùbá nítorí ó ṣe pàtàkì ó sì ó sì pọn dandan fún wa láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ fáwẹ́lì èdè yorùbá tá a bá ń sọ̀rọ̀ nípa fáwẹ́lì èdè yorùbá fáwẹ́lì èdè yorùbá jẹ́ àwọn ìró tí kò sí ìdíwọ́ tàbí ìdènà fún ẹ̀dọ̀ fóró tí kò sì sí ìdíwọ́ fún ọ̀nà ọ̀fun nígbà tí a fẹ́ pè é. Àwọn yìí àwọn là ń pè ní fáwẹ́lì èdè Yorùbá. Nínú ògèdè álífábẹ́ẹ̀tì èdè Yorùbá, fáwẹ́lì méje òun la ní nínú rẹ̀. Àwọn náà ni há, He. hẹ́, hí, ho họ́ àti hu. Há, hé, hẹ́, hí, hó, họ́ àti hú. Ẹ rí i pé mo ṣàlàyé pé àwọn ni ògédé fáwẹ́ẹ̀lì tí à ń rí nínú ògédé álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Kí lohun tí mò ń sọ? Kì í ṣe pé a nígbàrọ̀ gùdù fáwẹ́ẹ̀lì. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún wa ni wípé a tún ní oríṣi fáwẹ́ẹ̀lì míì nítorí pé oríṣi fáwẹ́ẹ̀lì méjì òun la ní. A ní àránmúpè àti àìránmúpè. Èyí tí a rán mú nígbà tí a pè àti tí a pè láì rán Àwọn èyí tó wà nínú ògèdè alifábẹ́ẹ̀tì yìí la pè láì òun la ṣe pè wọ́n ní àìránmúpè. Fáwẹ́ẹ̀lì tí a kò rán mú pè nígbà tí a pè wọ́n. Àwọn fáwẹ́ẹ̀lì èyí tí a rán mú pè àwọn náà ni hán, hẹ́n, hín, họ́n àti hùn. hán, hẹ́n, hín, họ́n àti hún. Kí ni ó fa àwọn fáwẹ́lì àìrànmúpè yìí alákọ̀ọ́kọ́ láti mú láti yanjú àwọn kùdìẹ̀kudiẹ tó lè fẹ́ mọ́ farahàn láti ara ẹ̀ka èdè kan tàbí òmíràn ẹlẹ́ẹ̀kejì ni wípé nítorí wípé kọ́nsọ́náǹtì kìí gbẹ̀yìn ọ̀rọ̀ èdè Yorùbá tí a sì rí àwọn ọ̀rọ̀ bíi iyán tí ní wà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n a ó rí wípé kì í ṣe wípé bóyá ní dá dúró gẹ́gẹ́ bí sílébù bí kì í ṣe wípé ó dúró pẹ̀lú a láti ṣiṣẹ́ sílébù kan ìyan ẹ rí wípé sílébù méjì ló wà níbẹ̀ kì í ṣe wípé a ṣe ìyani ìyan ìyẹn ló jẹ́ kí a mọ̀ wípé kọ́nsónáǹtì ní kò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí sílébù ó parapọ̀ pẹ̀lú a láti dúró gẹ́gẹ́ bí sílébù kan ni èyí ló mú fáwẹ́lì àránmúpè wá fáwẹ́lì a e ẹ́ e, i o ọ́ àti hú àwọn yìí wà nínú àwọn ọ̀rọ̀ bíi tí a bá mú a á wà nínú ọ̀rọ̀ bíi ajá ajé ayé ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ é e, òun wà nínú ejò ekòló edé èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ e wà nínú ẹdẹ ẹ̀dẹ̀ ẹgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ i wà nínú ọ̀rọ̀ bí igi ìgbín ilé iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà nínú ọ̀rọ̀ bí odò olú orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ wà nínú ọ̀rọ̀ bí ọmọ ọlá ọ̀rẹ́ ọ̀la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ú nínú èdè Yorùbá ni kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ú kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èdè Yorùbá àyàfi àwọn ẹ̀ka-èdè bíi Ìjẹ̀ṣà àti Èkìtì àti àwọn ẹ̀ka-èdè mìíràn ni u ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Wàyí o! U lè wà láàárín ọ̀rọ̀ tàbí lẹ́yìn ọ̀rọ̀. Bí àpẹẹrẹ, ìlú, òkú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, orù, ìrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbá wá lọ sínú fáwẹ́lì àrànmúpè, hán ó wà nínú ọ̀rọ̀ bí iyán, ẹran, itan àti ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹn ó wà nínú ìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ bí ìwúnrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ́n ó wà nínú àwọn ọ̀rọ̀ bí àwọn àwọ̀n, ìwọ̀n, wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ín ó wà nínú àwọn ọ̀rọ̀ bí ìyìn, iwin, ìhín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ̀rín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kàrí. A tún ní àwọn ọ̀rọ̀ míì tí àwọn lẹ́tà yìí wà nínú wọn. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ́n mo ti sọ pé ó wà nínú àwọn bíi àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ń hmm? ó wà nínú oyún iyùn ọyún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a ó rí i wípé àwọn lẹ́tà wọ̀nyí tí à ń pè ní fáwẹ́lì yìí ìwọ náà lè gbìyànjú láti pè wọ́n ó rí i pé kò sí ìdíwọ́ fún èémí nígbà tí à ń pè wọ́n. ha e hẹ́ kí Ho. họ́ àti hu nígbà tí àránmọ́pè sì jẹ́ hán hẹ́ hín hán àti hún má ṣe gbàgbé mo sọ fún ọ wípé fáwẹ́lì jẹ́ àwọn lẹ́tà tí kò sí ìdíwọ́ fún ọ̀nà ọ̀fun nígbà tí à ń pè wọ́n gbogbo fáwẹ́lì èdè yorùbá ló lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àyàfi hu tí ń bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ní ẹ̀ka èdè mìíràn Wúúkì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èdè Yorùbá àjùmọ̀lò. Nínú álífábẹ́ẹ̀tì márùndínlọ́gbọ̀n tí a ní, méje ni èyí tí ó jẹ́ ti fáwẹ́lì èdè Yorùbá. Ẹ má ṣe gbàgbé orúkọ mi kò yípadà, èmi ni Babáyẹmí Olúwagbémiga, ọmọ wọn ní ìgbàjọ ìlóró, ọmọ alágógó mírun. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ níbi tá ti tẹ̀síwájú lórí ìró kọ́nsọ́náǹtì. Ẹ ṣeun, ẹ kú ìkàlẹ̀.